ìgbà fún bàtẹ́ ni òbí bá pinnu láti fọmọ yín sílé tó ó sì dàgbàlagbà ló pinnu fẹ́ràn láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ẹ̀ ó yẹ kẹ́ wòye láàyè téèyàn tí mo mi ìmàmú rẹ̀ jẹ́ láláìsí ní fásitì kòtò ìwọ̀n ìjìnlẹ̀ ilé ẹ̀kọ́ ọmọdé rọ́dà tó ahli sunnati wal jama'ati ìdìrọ̀sáàdì islamiyyati wal arabi àdábàtà ìrọ̀rí fi ṣe gbẹ̀mí tẹ̀ lọ́jọ́kọjọ́ ẹ̀kọ́ kéwu kíkẹ́ níbàámu pẹ̀lú al-Qur'ani òun súnṣẹ̀ kákẹ́kọ̀ọ́ yóò fi mójútè rẹ̀ tó lúwọ́ bá àlá yóò sì kún kẹ́kẹ́ kó lè rànrẹ́ ìwọ̀mọ̀lúwàdì àmójútó tó péye ń bẹ ní kẹfẹ́ àyíká ìbẹ̀wò yìí àgbékalẹ̀ mọ̀dẹ̀rọ́sàtù ahmed sunna wal jamaa wà níbàámu pẹ̀lú àti ìpè ìpele kọ̀ọ̀kan sí ìpele ìsìdáì ẹ̀ẹ́dáàdì ọ̀fìmọ̀ sanáwì aago mẹ́jọ àárọ̀ sago kan ọ̀sán lẹ́tọ̀ ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàbísí àjàjímọ́ ẹ̀kọ́ yá kùránì ìyẹn tà títúrù kùránì náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ alustaz abdulfatai tarumi lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin títí lórí ìyàwó lọ́ọ̀dẹ̀ lílẹ̀kùn mọ̀dẹ̀rọ́sàtù ahmed sunna wal yìí sílẹ̀ fún àyíká ó mọ̀ fàìtọ́lù primary adábàtà ìlọrin kwara state nílé ẹ̀kọ́ náà wà ládojúkọ alájà ìyàbọ̀ orin oil ládábàtà nílọrin tẹlifon zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine madarasatu ahli sunna wal jamaa adábàtà ìlọrin ni ìtẹ̀síwájú ti dé bá kéwú kíké tayo kámọ̀ fẹ́ kọ́ta náà. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار هذا آه، وقف الله وباشدة شدا أتريك أتيك فوجش الله أبا النبي محمد صلى الله عليه وآله وسلم أبواتي آه، أن بيت الدين يسر ونياكك أبو قلوبنا والسلام عليكم ورحمة الله وبركاته nam ọ̀rọ̀ tí mo ń bá lọ lórí ètò àdéhùn yóò sọ̀rọ̀ òun náà ni alhukuk àwọn ẹ̀tọ́ oríṣiríṣi àwọn right àti responsibilities oníkálukú so ní ẹ̀ní ẹ̀tọ́ tí a fẹ́ wò so nínú àwọn ọ̀rọ̀ tí ó lágbára tí ó lágbára ó ní í ṣe pẹ̀lú ar-ra'i so òun náà ni huququr ra'i so àbí huququl umara wal ma'murin àbí ká ní huququl huququl hukam wal mahkumin so òun náà ni ẹ̀tọ́ tó wà fún àwọn tó bá ń jẹ́ aláṣẹ àwọn olórí ẹ̀tọ́ tí wọ́n gbọ́dọ̀ máa ṣe ojúṣe wọn fún aráàlú ṣùgbọ́n kan náà ojúṣe aráàlú fún àwọn tí wọ́n ń jẹ́ olórí òun náà ni a fẹ́ gbéyẹ̀wò ìdílé ní òní tó ta bá ń ṣàlàyé pé olórí àwọn oríṣiríṣi orúkọ náà ni Islam ń pe àwọn tó ń jẹ́ olórí so olórí a máa jẹ́ amir olórí a máa jẹ́ sultan so tó bá ní amir ká pè kó yá bí ọba àwọn náà máa ń pè ní malik kódà ní àgbáyé lónìí nínú àwọn ìlú tí wọ́n jẹ́ ìlú láńlá tó jẹ́ pé malik yẹn náà ni wọ́n sì ń lò so àwọn náà ní bóyá bírú àwọn saudi so malik náà ni wọ́n ń lò ẹ wọ́n gbọ́ malik abdulaziz so abdullahi bin abdulaziz abdullahi malik abdulaziz bin abdullah malik fahad gbogbo wọn so malik yẹn ni wọ́n ń lò so yẹn ni pé ọba tó ṣe pé ó sì ń pàṣẹ ń lo àṣẹ gẹ́gẹ́ bí president so ìbomi wa máa pè wọ́n ní rahisu dawla rahisu dawla òun ni wọ́n kàn ní pé head of state so wọ́n máa lò bẹ́ẹ̀ níbomi náà so ìbomi wa máa pè wọ́n ní amir so yẹn máa ń dà gẹ́gẹ́ bí àwọn ọba náà ni amir so wọn náà tún máa ń pè ní hakim so wọ́n máa ń dà gẹ́gẹ́ bí àwọn gọ́vùnà so wọn kẹta sàn sọ yìí àwọn tó ń jẹ́ aláṣẹ olórí aláṣẹ wà tó ti pò lè pàṣẹ pé ẹ mú ẹ dé ẹ pa so ẹ tẹ̀tì mọ́lé àwọn nìyẹn là ń pè ní àwọn tó ń jẹ́ aláṣẹ tá à ń sọ nù. so nínú Islam tó bá ń ṣàlàyé pé ta ni ar-ra'i yẹn ni pé ẹni tó ń jẹ́ aláṣẹ so òun náà ni al-mas'ul aw ash-shakhs al-mas'ul an majmu'atin min al-afrad ash-shakhs al-mas'ul an majmu'atin min al-afrad òun ni ẹni tó ṣe pé ẹnìkan ni wọ́n ó sì máa bí ẹni pé òun ló ń jẹ́ni tí ó ń ṣàmójútó àwọn èèyàn kan tí wọ́n pọ̀ ọ́ so ó lè jẹ́ odidi ìlú kan ó lè jẹ́ odidi orílẹ̀-èdè kan so ẹni tí wọ́n ń jọ pé òun náà ń sọ pé òun ni eléri wọn òun ni aláṣẹ wọn so òun náà ọba wọn so irú ni à ń pè ní ẹni tí à ń pè ní aráàì ẹni tó ń darí adarí adarí so bákan náà wàá tún máa ṣàlàyé ẹni yẹn ike ẹni tí ó ń jẹ́ ar-ra'i òun náà ni al-mas'ul alladhi kallafahu Allahu bil imama hmm, àwọn náà máa ń pè ní imama imam wọ́n tún máa ń pè bẹ́ẹ̀ pé ẹni tó wà ní ẹni tó ń jẹ́ imam so sunna ni tí a bá ń wọnú islam a mọ̀ rí i pé wọ́n máa ní sultan amir imam so gbogbo oyè yẹn oyè ẹni tó ń jẹ́ adarí ni kò mí nǹkan lè pè ní imam kó wọ́n jẹ́ pé òun ní ṣáájú kírun ọ̀ àmọ́ ẹ̀tọ́ ẹni tó bá ń jẹ́ amir nínú islam òun náà ní kó mọ ṣáájú kírun àwọn ìgbà tí iṣẹ́ yẹn ti wá máa ń pọ̀ fún àwọn tó bá ń jẹ́ àwọn amir wọn lórí pé wọ́n split rẹ̀ wọ́n wà ní ọ̀dà ìyẹn máa jẹ́ ẹni tí ó máa kírun fáwọn èèyàn kódà òun gánà tó ní alqaadi náà Allahu akbar tíyẹn bá ń wo gbúrú àwọn nǹkan yìí tíyẹn bá tọ ìtàn Nabi sallallahu alaihi wasallam ìyẹn wà rí pé gbogbo nǹkan tá à ń sọ yìí tó ń jẹ́ ojúṣe àpapọ̀ yìí anabi sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ anabi sì ṣe anabi ṣáwájú irun ó jẹ́ adájọ́ anabi darí ìlú apàṣẹ ọlọ́pàá báyìí náà ni ó tún jẹ́ ẹni tó tún ṣàmójútó báwo ni àwọn èèyàn ó ṣe gbé nígbé rọrùn sòyìn ní pé anabi sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ ní ọlọ́wọ́ bá kó tán fòkó wá sẹ́nìkan tó lè rí bẹ́ẹ̀ so àfikún kálukọ́ máa ní àwọn mínísítà àwọn gọ́vọ́nà àwọn oríṣiríṣi tí wọ́n máa jẹ́ àwọn aṣojú wọn lórí àwọn iṣẹ́ tí ó yẹ kí ẹni tó bá ń jẹ́ amir kó máa kó máa ṣe abẹ́ni tó bá ń jẹ́ rais abẹ́ni tó bá ń jẹ́ sultan tó eléyìí ni àwọn tí a ń pè ní aráàlì òun ni ẹni tó ṣe pé alladhi kallafahu Allahu bil imama ọlọ́run gbé ìjẹ́ aṣáájú lé lọ́rùn li muraqabatihi limuraqabati wa mutaba'ati ra'iyatihi kó ba lè máa ṣọ́ kó máa mójútó àwọn tó ń jẹ́ àwọn tó ń darí àwọn tó ń gbé inú ìlú so tó bá ní ar-ra'iyya ar-ra'iyya òun náà lẹ́nu tó máa ń pè ní àwọn tó ṣe pé waqa'u tahta al-wilayati al-'amma lir àwọn tó ń bẹ lábẹ́ ìjọba ẹni tó ń jẹ́ adarí lápapọ̀ ẹni tó ń jẹ́ adarí lápapọ̀ ó mì pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ níbí yìí kò kí ń ṣe ẹ̀yin àmírù kéréje kéréje tẹ́ ẹ̀yin ara yín yẹn o ẹ̀yin kọ́ o ìbámirú ẹgbẹ́ àwọn kọ́ ń sọ o àbí àmírù jàmá kan àwọn kọ́ ń sọ àbámirú tọ̀ríkà kan so àwọn kọ́ là ń sọ o àbí ìmáàmù mọ́sálásí kan yẹn kọ́ ń sọ o àwọn tó ń jẹ́ aláṣẹ sotori kẹ́lẹ́ mọ́ àmọ́ wá try láti fẹ́ máa apply tá à ń sọ yìí fún rárá rẹ̀ níbi bóyá ń bi ṣáìtì kan tó wà iṣẹ́ ń gbọ́ báyìí o àwọn ojúṣe ojúṣe àwọn olórí náà sọ fún yín yìí o ìyẹn kọ́ ò títà fẹ́ sọ òun náà ni ẹni tó wà ní ipò ìjọba adarí ìlú òun là ń bá ọ̀rọ̀ wọn là ń sọ níbí yìí o so bákan náà àwọn tí a ti ń sọ ni pé kì í ṣe àwọn tó ń bẹ lábẹ́ ẹgbẹ́ kankan o nígbà ẹgbẹ́ àmírù ti wà lè ẹgbẹ́ kíní ti wà lè àwọn ọ̀rọ̀ wa náà ń sọ bá ti máa ṣe sí àwọn àmírù wa ẹ̀rọ o ìyẹn kọ́ là ń sọ o sọ àmírù táwọn ṣàlàyé nípa rẹ̀ yìí wọn náà tó ṣe pé anabi sallallahu alaihi anabi ní ìdá bóyá bil amirain faqtul ahdahuma aw imamain tẹ́bi lórí pé nìkan bá ń sọ pé ti ń jẹ́ àmìrà aláṣẹ nínú ìlú adarí ìlú tán ń pé méjì àfikẹ́ yà pa ẹnìkan nínú wọn ẹni pé wọn kì í pé méjì wọn ìpín méjì nìkan yà jẹ́ gbá kejì ni wọ́n tó wáyé pé eléyìí sọ pé èmi ni head of state eléyìí náà ní èmi ni head of state ah ẹnìkan ní ìdíkẹ́ pa nínú wọn sòyẹn ni pé ẹni tó wà lérí àkọ́kọ́ ohun tó ń jẹ́ ọkọ̀ ọkọ̀ gbọ́dọ̀ gbẹ́ nìyẹn láyé náà ni nínú Islam kò sí ti ń jẹ́ antipati kò sí tí pati kan bá ti wọlé kí gbogbo pati wù wọn lè sùn ni wọn lè sùn tẹ́nì kan bá ti dórí oyè orí àṣẹ òun ló wà ń bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tó léwu kó gbà wọ́ bẹ́ẹ̀ kò bá pààyàn wọ́ bẹ́ẹ̀ ó jagun ọbẹ̀ ni tó ti débẹ̀ náà òun náà ní islam ní ká juwọ́ ju ṣẹlẹ̀ fún ẹ mọ́ tó fà mọ́ ẹ sílẹ̀ bẹ́ẹ̀ tó ti débẹ̀ náà ẹ sílẹ̀ bẹ́ẹ̀ tó kò bá jẹ́ pé ó dọ́gbọ́n ni ó dété tó sá ti débẹ̀ náà ẹ sílẹ̀ bẹ́ẹ̀ torí pé kí ni tẹ́bálẹ̀ ní sílẹ̀ bẹ́ẹ̀ wàhálà ọmọ kọ̀ǹtínlẹ̀ wọn òun ò ní gbà ẹ̀yin náà sì ní gbà aráàlú ò sì ní nífẹ̀ẹ́ mi so eléyìí ni àwọn tá à ń pè àtàlẹ́ àlàyé tó ń jẹ́ ràáyà àwọn ará ìlú kí wà ní ojúṣe ẹni tó ń jẹ́ adarí tí ẹni tó ń jẹ́ adarí tó yẹ pé òun ni president òun ni gọ́vùnà òun ni ọba tó wáyé pé ibi tí ọba ti máa ń pàṣẹ so n tó wà fẹ́ nìyẹn òun náà ni pé àkọ́kọ́ ni pé kó kọ́kọ́ mà wípé òun ní àwọn responsibility yẹn ni pé òun gba ẹrù ńláńlá sí ọrùn ìyẹn ni pé gbogbo tó ń jẹ ẹrù ńláńlá òun ti gbé lórí náà ni Abdurrahman bin Samra pàtó wá bá anabi sallallahu alayhi wa sallam ó ní ànábì ó sì ń fún àwọn èèyàn ní oyè kọlọ lè máa mú sóbì kan kọlọ jọba ń bẹ kọlọ lè jọ gómìnà ń bẹ amir ni ya Rasulullah fíìmù náà ní ìpínmi náà lọ́ọ̀dì kan ànábì ní sórí nǹkan tó ń wá yìí nǹkan tó ń béèrè fún yìí ẹrú láńlá nífà nípa rí ọmọ ní ká innaka da'if ẹ̀ńtọ́ máa lẹ́ni ọ̀ ò lẹ́ni wàhálà fa sọ ànábì sallallahu alaihi ní kò fara rẹ̀ balẹ̀ ibòmíì gan ní iṣẹ́ kíkín sọ fún yín ṣẹ́rí gbogbo tó bá ti béèrè fún ipò lọ́dọ̀ tiwa pé òun fẹ́ ká yàn òun ní aláṣẹ níbì kan ànábì ẹni yẹn ti disqualify ara rẹ̀ o. sobi ni wọ́n fi máa ń sọ nínú Islam pé èyí béèrè èyí jà fún ìjẹ́ aláṣẹ àbí fún ipò olórí pé mo fẹ́ dépò olórí kọ́ wa máa lọ lè jà fún wìtìwìtì wìtìwìtì kọ́ ló máa fa wàhálà sọ ànábì ni ẹni tó bá ti béèrè fún un ti disqualify ara rẹ̀. sọ ní pé torí pé kí ni ha. So, nǹkan lánàá lọ fẹ́ ṣe wọn anẹ́bí sọ̀rọ̀ sọ́lá ní gbogbo tó bá ń jẹ́ aláṣẹ tó jẹ́ apàṣẹ jọ́gbìn ní alkiyama yóò dé ọ̀yàdẹ́ yìí maqayudan ọwọ́ rẹ̀ méjèèjì wọ́n ó dè ní àtẹ̀ṣẹ́ rẹ̀ so látara pé àwọn ipò tó gbà tó wà àfi tó bá jẹ́ olùṣèlúgbàdọ́gba iná là anẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá mú sọ anẹ́bí ní àwọn méjì kan bẹ tó bá jọ́gbìn ní alkiyama àwọn tó ṣe pé wọ́n wà ní abẹ́ zil bògì ọlọ́wọ́ ọba níjọ tó ṣe pé gbogbo nǹkan yányán ni ó wà nínú wàhálà ń jọun bàtà nàbí ń ka àwọn anábì ní ìmáàmù àìdìlónì ẹ̀rí ẹni tó bá wà nípò aláṣẹ àmọ́ tó wá ń ṣe dọ́gbadọ́gba tó ń ṣe dọ́gbadọ́gba so ìyẹn ni pé ẹni tí ó bá wà nípò aláṣẹ ó gbọ́dọ̀ ti kọ́kọ́ mọ̀ pé ah, òun ti gba àwọn responsibility ẹni pé àwọn ojúṣe ojúṣe gbogbo olú náà lòun ti gbà wọn so kó má rí ipò àṣẹ gẹ́gẹ́ bí ipò tó ń fi àríkì ara wọn tó ń fi di olówó àbí tó ń fi di ẹni tí ó máa jẹ gàba lérí àwọn èèyàn kó mọ̀ pé ipò yẹn o ipò àdáwò lòun dé yẹn àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ ojúṣe rẹ̀ nìyẹn kọ́kọ́ mọ̀ ìyẹn ló gbọ́dọ̀ kó mọ wá tì òun wípé kọ́ mọ̀ wá wò pé òun fẹ́ lo al-hukmu baynahum bi shar'illah nítorí àwọn tó ń darí tó ń darí wọn yìí òun fẹ́ lo òfin ọlọ́wọ́n ọba lórí wọn ni òun fẹ́ lo òfin ọlọ́wọ́n ọba lórí wọn pé bọ́lọ̀ ń ṣe ní kò ń ṣe gẹ́lẹ́ náà lòun fẹ́ ṣe ṣùbí láti gbé yẹ̀wò wípé ṣé ìlú tó bá yẹ pé democracy náà máa ń lò ń bẹ̀ ń tí wọ́n lo òfin ọlọ́wọ́n ọba yẹn torí ẹni tó bá ń ti pọ́n lo òfin ọlọ́wọ́n náà ni ó ní òun fi ọlọ́run òun fòfin ọlọ́run lò lérí àwọn èèyàn òun sọ ara iṣu kan nìyẹn sọtọ àìpé tí wọn bá ti ń lo <laughs> democracy ni tí wọn náà bá rí i pé ó takò ẹ̀sìn ọlọ́run ọba má dé bẹ́ẹ̀ lẹ́yìn tó bá ń jẹ aláṣẹ kí tó bá rí i pé ní tí democracy bá ní eléyìí sì takò òfin ọlọ́run ọba torí lápèjúwe ní tí pé ẹ bọ́dí lẹ̀ kó ṣe ní tó bá wù kẹ ẹmọ ẹmọ ẹwà rẹ nìkan ọwà dúró lára pé kó ṣe ń tó bá wù náà ọwà ń bú ẹ̀sìn ẹnìkan ó ń bú ànábì lápòjúwe tó ìjọ pé kì í ṣe mùsùlùmí sọ àyè mùsùlùmí náà ló ń bú ànábì ọlọ́run ọba mi nítorí pé ó believe pé kì í ṣe ẹ̀sìn tòun kẹwa ni ẹ̀fọ́ nkálukú ní freedom of speech abadan láéláé. Like, like, ọ̀tàkùn ẹ̀sìn rẹ ọ̀tàkùn tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ ọ̀ gbọ́dọ̀ ní democracy ní kálukú ní freedom ara ó wúlò léwu bùnmí tó ti ní pé má ta ní ṣe iméjì ẹ̀sìn ẹnìkankan tó fẹ́ lò lọ́nbẹ̀ ni pé n tó gbọ́dọ̀ wà lẹ́mìí ẹni tí ó bá jẹ́ aláṣẹ nínú ni kò pé á mo fẹ́ mú òfin ọlọ́wọ́n bá ṣẹ tó bá jẹ́ mùsùlùmí mọ́ ni a fẹ̀sìn sí i wọ́n gbàgbé ẹ̀sìn rẹ níbi kúbíkíbi tó bá wà tó ti ń jẹ́ aláṣẹ ọlọ́run bá ní alladhina makkannahum fil ardi aqamus salat lọ́ní àwọn kan bẹ tó pé tọ́lọ́run bá ti gbà wọ́n láàyè lórílẹ̀ ayé báyìí wọ́n mọ̀ wá bó ní ẹ̀sìn ọlọ́run ọba bó ní irun kíkí bó ní ó ṣe máa rọrùn ni sòwúrò àwọn yìí àwọn tó ń jẹ́ olóríire nìyẹn بينهم الراعي بما أمر الله به سبحانه وتعالى وأن لا يحيد عن الشرع إلا كما في الله وكانتهم nítorí òfin ní rí ìbínú ọlọ́wọ́ ọba lórí òfin tó bá ń ṣe àbí lórí ipò tí ń lò ṣe oró nàìjíríà nìsín fáyín sọ pé àwọn òfin àwọn kóòtù kan bẹ tó jẹ́ kóòtù conventional court àbí kí ni wọ́n ń pè wọ́n àwọn kóòtù jẹ́ àwọn ṣẹ̀ríà kóòtù náà sì ń bẹ so tó yẹ kí penal code àbáwọn kankan ni wọ́n lò tó yẹ kó ṣìṣe bí ṣẹ̀ríà nǹkan tó bá ń jẹ́ aláṣẹ kó gbèrú nǹkan báyẹn lárugẹ nǹkan yóò fi lòkè nítorí bá ń jẹ́ òfin tí ò dáa tó yẹ pé ó tako òfin ọlọ́run ọba kí wọ́n mọ́gbà láàyè kí customary law la gbé wá mọ́gbà láàyè kí kí ni jẹ́ bá customary kí ni jẹ́ customary court no no no kò ní jẹ́ báwọn so ẹ mọ̀ pé ní yìí bó ṣe lágbára máa ló ṣe fẹ́ fi lo òfin ọlọ́run ọba ní àyè tí ó wà ṣùgbọ́n kan náà tó bá ń jẹ́ olú aláṣẹ ara ojúṣe rẹ̀ ni pé à ń yẹ kó na yẹnì kó ní ìkàkún fún àwọn tó ń ṣe ìjọba lélẹ́rí bí lè ṣe máa ní ìkàkún fún àwọn tó ń ṣe ìjọba lélẹ́rí pé tàfọ́kùdù ṣùgbọ́n kí wọ́n máa wòye sí ìṣesí wọn kọ́ máa kọ́ máa tọ́pinpin pé bóòlù ń ṣe ń gbèlú iṣẹ́ bóòlù àwọn èèyàn ṣe ń ṣiṣẹ́ ẹ máa wo àwọn èèyàn subhanallah ìlànà ẹ mọ̀ pé àṣẹ ti ẹ̀mọ́ rú nǹkan báyìí ṣe tí wọ́n bá fẹ́ ṣe òṣèlú wọ́n mọ̀ bí wọ́n ṣe wo ojúlé kọ̀ọ̀kan káàkiri bó ṣe wo àdúgbò kọ̀ọ̀kan káàkiri láti pé kán bá lè dìbò fáwọn. tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe ìyẹn náà ẹ̀hìn ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ náà nígbà tí ẹ bá ti débẹ̀ tán. ojúṣe ni o tàfọ́kọ́dọ̀ ṣòwò náà bá anabi sallallahu alaihi wasallam ṣe rí nìyẹn o anabi sallallahu alaihi wa sallam ó máa ń wádìí gbogbo ẹnìkan kan náà tó ń jẹ́ àwọn mùsùlùmí ni tí ò bá rí ẹnìkan yóò bèrè pé lágbájá ń kọ́ kàtẹ́ wá ni o ti wá fẹ́ẹ̀ tí nǹkan yẹn ti fẹ̀ tó yẹ pé ẹnu àwọn tó máa ń bẹ ń tòsí rẹ̀ sòkòrò ọ̀rùn kan mẹ́ni ọ̀fẹ́ máa mẹ́ni kankan fẹ́ mẹ́ni kankan àmọ́ síbò tí ń yan àwọn kankan kalẹ̀ àbí kó yẹ pé kó ti sí mínísírì kan kalẹ̀ pé àwọn tó bá ní ní ìdí àwọn ọmọ òrukàn wá síbí àwọn opó ẹ máa wá sí bíi àwọn kìnnì òun tàfà kọ́dà yẹn nípa òun wádìí ìṣesí wọn náà nìyẹn wọ́n tó bá ń fẹ́ bọ́ street wá sí bíi wọ́n tó bá ń fẹ́ káfọ́ ní scholarship eh, education scholarship wá sí bíi wọ́n tó bá fẹ́ so gbogbo àwọn nǹkan yẹn tó fi ṣe pé ó kálukú ló fi mọ̀ pé ah, ẹnì yìí ó ní kàkó fún wa ó ní kàkó fún wa so anabi sallallahu alayhi wa sallam bí anabi ṣe rí nìyẹn so ìṣesí yẹn náà wọ́n fẹ́ ká kọ́ lára nẹ́bí sallallahu alaihi wasallam pẹ̀lú ìjì aláṣẹ. tó bákan náà nínú àwọn ọ̀rọ̀ tíyẹn ọ̀nà tíyẹn máa fi ń ṣe tíyẹn máa ń ṣàmójútó àwọn tí wọ́n ń jẹ́ aráàlú òun náà ni talbiyatu ihtiyajihum gbogbo nǹkan ihtiyajihum gbogbo nǹkan tó bá ní bùkátà sí sókè aláṣẹ kọ́ máa dá wọn lóhùn sóyún tó bá yàn ní gọ́vnọ̀ àbí president gbogbo tó bá ti láwọn need níbí yìí a need omi níbí anídìí ọ̀nà níbí anídìí skul níbí anídìí hospital níbí anídìí iná so gbogbo nǹkan tó báyìí kí wọ́n báyìí kí olórí kú máa ṣe tán bá ti láwọn ní bùkátà sí so kí wọ́n dá wọn lóhùn so ojúṣe àwọn aláṣẹ nìyẹn o ojúṣe àwọn aláṣẹ nìyẹn o so bákan náà tahqiqu hayata karimata lahum tahqiqu alhayat alkarimata lahum kéèyàn ó jẹ́ kó jẹ́ pé ìṣẹ̀mí ayé àpọ́nlé náà làwọn tó ń darí ìlú wọ́n ń gbégbé rọrùn ìgbére ìgbé tó ṣe pé ọ̀nà àkútí tí ó pé ẹ̀mí ah, náà mo gbìyànjú lérò stage yìí pé áá ah, ah, ẹni yìí hàn tí wọ́n kálukú kú mọ bí kìíní yẹn ṣe lè rí ẹ̀mà ẹ̀mà lẹ́yìn tẹ̀ ń jáláṣẹ̀ so kan wá ọ̀nà tí wọ́n kálukú fi máa gbé ní gbé rọrùn tó bá ní gbé rọrùn tẹ́lẹ̀ kan gbé tó ṣe tó rọrùn sí i kan wà fún oníkálukú tó bákan náà ara ojúṣe àárín tó ń jẹ́ olórí ìlú òun náà ni hifdhuhum min al-a'dahi wa himayat al-hudud gbogbo ẹni tó bá ń jẹ́ ọ̀tá àwọn rebels àbáwọn tó ń jẹ́ àwọn tí wọ́n fẹ́ mọ́ wá jà wọ́n lógun so èèyàn gbọ́dọ̀ fi wọ́n kalẹ̀ kí aláṣẹ kó sì ní kàmọ́láláṣẹ àwọn ọmọ ìlú wọn lọ kó wá máa wòran eléyìí kò bá mu gbogbo ọ̀nà tí aburú òfin ní ṣe wọ́n ní gbọ́dọ̀ máa gbìyànjú tẹ́ bá gbọ́ pé wàhálà ń ṣẹlẹ̀ níbi kan kó tètè rán àwọn tí wọ́n lè pẹ̀tù sí nǹkan yẹn wọ́n tètè lọ́bẹ̀ sílẹ̀ yìí ni ara tó ń jẹ́ ojúṣe ẹni tí wọ́n bá jẹ́ aláṣẹ ṣùgbọ́n aláṣẹ faslu niza bainal ní tó bá ń jẹ adarí ìlú abáláṣẹ ọgbọ̀dọ̀ máa wò pé bó lòun ó ṣe máa parí wàhálà tó bá ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ìlú ìjà tó bá ń ṣẹlẹ̀ òun ni pé kí wọ́n jẹ́ kí kọ́ọ̀tù wọn kó wà tí ó ní ìyànjú bí tó ti máa ṣèdájọ́ kó ní ìyànjú kí ẹni tó jẹ́ gọ́vùnà kó mójútó ọ̀rọ̀ àwọn judiciary gidi gan torí àyà ń táyé mọ́ fi ń dára òun náà ní ti jùdíṣì tí táwọn jùdíṣàrì bá dáa tí wọ́n ti ń dájọ́ bá dáa tí àyè tó ti ń dájọ́ bá ti dáa tó yẹ pé àyè gba alábòsí alábòsí lè dàrú tó ìlú òlè tó ìlú ọmọ dàrú ọlọ́wọ́n dẹ̀ bí ẹni tó ń jẹ́ aláṣẹ yẹn sunu lànàbí sọ̀rọ̀ sọ́ra mi sọ pé kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyatihi ní gbogbo yín tẹ̀ ń jẹ́ adarí ìwà láàárọ̀ ọmọ bóbi níbi gbogbo nǹkan gbogbo tí àwọn tẹ́tẹ́tẹ́ ń darí wọn àwọn obìnrin lẹ́yọkọ̀kan lẹ́yọkọ̀kan lẹ́yọkọ̀kan sọ́dọ̀ ojúṣe wọn ẹni tó ń jẹ́ aláṣẹ wọn ni rọ́dùn ṣekúkì lé àṣàbíà tẹ́nìkan bá gba ẹ̀tọ́ ẹnìkan tó ṣàbùsí tẹ́nìkan sọ ẹ gba ẹ̀tọ́ yẹn kú lọ́wọ́ rẹ̀ padà kí ẹni tó ń jẹ́ alábòsí kó mọ̀ pé wọn ò ní ríbi lọ sólè yìí náà ni díẹ̀ nínú àwọn tó ń jẹ́ ojúṣe àwọn tó bá ń jẹ́ olórí sẹ́rí ọjọ́ ti lọ tó wá wò pé kára gba kọ́sítàn díẹ̀ tí a bá rí gba ìdàkùn sẹ́rí gbogbo ẹni tí a máa ní akíwa àbí afẹ́nà kọ́mẹ́ǹtì àbí kìíní kankan kan ìdàkùn ọjọ́ ká fi àyè lẹ̀ because tá a bá kó lórí stúdíò tán àwọn ọmọ wa ń pè lóríṣi fún wa ní àwọn ní kọ́sítàn tí pé ó sì pé kọ́sítàn tí ó ṣàǹfààní fún àwọn èèyàn gan ni tó dá gbogbo ẹ̀yin akíyín àbí agbádùn yín ìníkà pọ́fẹ́sà dúà fún mi torí ọlọ́run dàkùn wọ́n wọlé lásìkò yìí torí ọlọ́run kò ní dáa ká máa kọ́ọ̀tì kọlù mọ́ra wa ní ẹnu ṣètìgbọ́ àbùkù nírú nǹkan báyẹn kò kò dáa ṣé dákun tá a bá ní kwẹ́sàn ẹjú ká wọlé náà. aleykum salaam wa rahmatulah barakatu. náà mi káàbọ̀. àbáta yìí láti dàgbàsí. náà mi káàbọ̀. ẹ dákun fẹ́ béèrè pé ìdìbò tó wà ní ẹ̀sìn mo fẹ́ kẹ́ ẹ ti tàrí ìfẹ́ sí ìdìbò. náà ṣe rí tí a bá ń sọ nípa ọ̀rọ̀ ìgbò kò sí nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀rí pé náà mọ̀ ń ṣọ́lẹ̀ kan ìpè àmọ́ gbogbo ẹni tó bá di pé ó bá ti dé ipò àṣẹ ẹ̀rí kọ́ra mọ̀tọ́ tó kọ́ra wọ́n ipò ọba tó ní ṣe pé ó digun jalè ló di ogun ló fi dì í ó ti di aláṣẹ náà náà gbọdọ̀ gbọdọ̀ sílẹ̀ lọ so náà náà fi máa sọ pé ó wọlé pẹ̀lú agbára ni imma bil quwwa imma bi suhula ó wọlé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀yìn náà lẹ́yìn kalẹ̀ ni àbóhùn ló ti kọ́ra bí safe so ó ti di aláṣẹ náà nìyẹn nínú ìlànà alisunet wal jamaa àmọ́ ìgbòdìdì ní democracy rí pé mo sọ lẹ́ẹ̀kan pé kò kí ń ṣe ìdájọ́ tí ó jẹ́ ìdájọ́ òfin ọlọ́wọ́n ọba tí wọ́n lọ àìnà. na bínílà bí a ṣe ka àwọn ètò kù pẹ̀lú ògbọ́n lọ ní ọjọ́ mẹ́jọ tó ń jẹ́ ojúṣe aláṣẹ náà ni a máa sọ fúnra wa kódà kó jẹ́ pé ẹ̀ríkà níbi sọ̀rọ̀ sọ́lá nìkan aleikum bí sami wa tọ́ amara aleikum abdun abashi ànábì ẹ máa gbọ́ ẹ máa tẹ̀lé aláṣẹ yín àbẹ́ntọ́ bá ń jẹ lórí yín kódà kó jẹ́ pé ẹrú ẹrú abáṣà tí kìí ṣe mùsùlùmí ní bá ń pàṣẹ lérí yín ẹ mọ́ tẹ́lẹ̀ ẹ̀sìn mọ́gbọ́n nǹkan tó bá rí o àfi tó bá ní kẹ́ ẹ ṣe lọ́hùn náà dá lọ́hùn aleykum salam. ọlọ́run bá a dúpẹ́ naam alhamdulilah. àwọn nǹkan bẹ́ẹ̀ tó bọ́yá ìrun jàmọ́ àbí màdákì. àwa ka fájí àdélẹ̀ láti pé a ní kágbẹ̀sẹ̀ káwọ̀ tó káwọ̀ tó dàbò tó ní ìdájọ́ islam nílẹ̀. ẹlẹ́kẹ̀jì bí èèyàn kírun kankan sìn bóyá èèyàn jẹ́ ẹ̀rùn kan ní sàn hmm. èèyàn jẹ́ àyílà èèyàn hmm. jẹ́ zúrì èèyàn jẹ́ asu wá kí àyílà tán wá kò hmm. lójú ti tó kí àyílà tó tún padà lọ sójú mi. ọ èèyàn kí ìṣàìsàn èèyàn fẹ́ nọ́fìlà hmm, eh, eh, eh. kó tó wá mú láti ibìkan sí ibìkan tó ti yé mi tó ti yé mi náà ìbéèrè alákọ̀ọ́kọ́ òun ni pé kò dáa kí o kí o tọ́kọ́ máa fi ẹnu bí i wàhálà dáadé náà ni kí wọ́n fi ẹnu sọ́tún kí wọ́n máa jó lórí ẹ̀rọ kò sí ẹ̀rí fún yòókù dára kódà bí dáa ni ẹlẹ́ẹ̀kejì kí wọ́n máa mú fúláàtì kan síbì kan kò nítorí wọ́n bá ti kí òun ó lè wà ń bẹ̀rẹ̀ kó tó kí náà sílà rẹ̀ náà ó ti yé báwọn so wallahu a'lam naam so ó dà pé àwọn ètò kù ànílẹ̀ bí tí màá tá máa dúró ní ẹ̀ní náà ni àbọ̀tà wa tá ní ìbéèrè so a lè pèsè ẹ̀yìn ètò so a dúpẹ́ fún àwọn tí a béèrè béèrè tó ṣe pé ní ti aláfẹ́ náà ni a bá wa ṣe ọlọ́wọ́n ó dúpẹ́ fún gbogbo alápapọ̀ àbúfàtà sọ̀rọ̀ ní olóńdàgbèrè fún àtàbàfẹ́ pèsè orí nọ́mbà mi zero eight one zero three three five one five four nine.